ọmọ ọ̀ràn Samuel pa ìyá tó bí i nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ni ọ̀gbẹ́ni Samuel Ṣẹ́gun ẹni ọdún méjìlélọ́gbọ̀n kan wà báyìí ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ṣekú pa ìyá rẹ̀ olóògbé Esther Adékanlé tó nílé oúnjẹ ìgbàlódé kan tí wọ́n ń pè ní Hadisa Nakowa aláròye gbọ́ pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún yìí ni ọ̀gbẹ́ni samuel gbẹ̀mí ìyá rẹ̀ sínú ilé tí wọ́n ń gbé ó ṣe àbúrò rẹ̀ ọmọbìnrin ọmọ ọdún mọ́kànlá léṣe lẹ́yìn náà ló tún tilẹ̀kùn mọ́ ọmọnú ilé ìkẹ́rù pamọ́sí kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún cp abdullah tó ń ṣàfihàn àwọn ọ̀daràn tọwọ́ tẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sọ pé ikọ̀ àkànṣe àwọn ọlọ́pàá kan ni wọ́n ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì gbá Samuel mú pẹ̀lú fóònù ìyá rẹ̀ àtẹ̀jáde kan tí kọmíṣánná ọ̀hún fi síta lórí ìṣẹ̀lẹ̀ náà lọ báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá agbègbè awajili nílùú dutse nípínlẹ̀ jigawa gba ìpè pàjáwìrì kan láti ọ̀dọ̀ àwọn aráàlú pé wọ́n ti pa olóògbé Esther sílé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún yìí lójú ẹsẹ̀ tá a ti gba ìpè ọ̀hún láti lọ síbẹ̀ a gbé ọmọ ọdún mọ́kànlá kan tí wọ́n tì mọ́lé lọ sílé ìwòsàn ìjọba agbègbè náà fún ìtọ́jú nítorí pé wọ́n ti ṣe é léṣe lẹ́yìn náà la bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lásìkò náà ni ọwọ́ tẹ Samuel pẹ̀lú fóònù ìyá rẹ̀ lẹ́yìn táwọn ọlọ́pàá gbá a mú tán ló tó jẹ́wọ́ pé lóòótọ́ òun níjà kékeré kan pẹ̀lú ìyá òun ni àti pé ṣe nìyá òun ṣèṣì ṣubú lu ọ̀bẹ ọwọ́ òun ló fi kú ọ̀gá ọlọ́pàá ní ọmọdébìnrin ọ̀hún ń ṣe dáadáa lọ́wọ́ nílé ìwòsàn ìjọba táwọn gbé lọ àti pé àwọn máa tó fojú Samuel fúnra ẹ̀ balẹ̀-ẹjọ́ kó lè jìyà ohun tó ṣe Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.